أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilahi wasalaatu wasalaam ala rasulilahi wabaad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọlẹkùn kàtìgẹ fasọjà nàbí wa muhammad ìkẹ́ Ọlọ́run ọlọlọrun kọmọ bánà bíi àti àwọn ọlọlẹ àtàwọn sọhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ àtúnkẹ́ ẹ̀yin olùgbọ́ wa kó àmójúbà ètò yín ètò wa dáwọ́tò lè hàk ìpèpè òdodo èyí tí wọn ò lù tí mọ́dẹ́sẹ́tì gbẹ̀ni kọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí ìyànà bódìjà central mosque tí àwọn ustaasu wa suleiman madule awal àwọn bíi ẹ̀yà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa níbẹ̀ kọ́lọ̀n kó jẹ́ kí á rí àwọn ustaasu wa pẹ́ bákan náà nìkọ̀ọ̀kan wa náà bí a ti ń fi ọkàn bá wa lọ kọ́lọ̀n kó má kí ọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wa kó dàrú la haula wala quwwata illa billah inshallah gẹ́gẹ́ bí àwọn ustaasu wa ṣe ń bá ní bá ọ̀rọ̀ lọ wọ́n tún máa bá ní tẹ̀síwájú ní àárọ̀ tòní lórí ọ̀rọ̀ ẹbọ wọ́n ti jẹ́ kó yé wa pé òun náà ni ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n ba àlékè ọlá tí ò ní forí rẹ̀ jiyàn téèyàn bá kú lé lórí ṣùgbọ́n bá a ti ń júwèé ẹbọ yìí sí ẹni tí ń gbẹ́bọ lóríta àbẹ́ tí ń forí balẹ̀ fún gi tí ń bọ náà tí ń bọ òòrùn sí ni ẹlẹ́bọ ni torí pé gbogbo ọbẹ̀ tá à ń sọ ẹ̀kọ́ fẹ́ẹ̀ kan wa mùsùlùmí sáà mùsùlùmí náà tó ń lọ́nà kẹta tó lè máa gbà ṣẹbọ tí èyí tó máa pa gbogbo ẹ̀kọ́ àkọ́mọ́ra wa irú ọ̀nà wo lèèyàn sì lè gbà ṣe kí àwọn sásùwà kí wọ́n bá ní tàmọ́lẹ̀ sí àárín. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقني فان الله سبحانه وتعالى سبحانه مسلمين أترى لكم كري أتقري فان النبي صلى الله عليه وسلم أن ترى بنات بما جاك في مبوا كباني سالكم كي النبي نكوسي كي وانا بلوا متوك بلوا النبي صلى الله عليه وسلم ẹbọ tí à ń ṣàlàyé rẹ̀ bọ̀ láti àná yìí ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ bí Allah subhanahu wa ta'ala kó ṣọ́ wa ń bẹ̀ kó dákun kí ó má jẹ́ a jẹ́ ẹlẹ́bọ kó má sì jẹ́ a tán sí orí bẹ́ẹ̀ àkọ́kọ́ n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò náà ò ní nǹkan tí a tọkàn sọ lẹ́ẹ̀kan yẹn wípé à ń gbẹ́bọ à ń forí balẹ̀ fúnra eléyìí nìkan kọ́ o a pàkíyèsí ara wa sáwọn nǹkan kan kí gangan nípìlẹ̀ gbogbo nǹkan pátá tí ẹ̀dá bá lè máa fi bọ́lọ̀hún ọba rẹ̀ lò tó fi wá jẹ́ pé ipò tó gbọ́lọ̀hún sí ló gbé nǹkan náà sínú ẹ̀mí nǹkan ó ti mú orogún mọ́ Allah subhanahu wa ta'ala tó sì clear sínú ẹ̀mí nípa pé tí wàhálà bá dé ọlọ́run ọba ló lè mú wàhálà lọ nǹkan náà lè mú wàhálà lọ bí èèyàn bá ń wá ìdùnnú ọlọ́run lè fàdùnnú fún yàn èdè rí pé mo fẹ́ bímọ ọlọ́run lè fún mi lọ́mọ mo fẹ́ níyàwó tí ó sì jẹ́ yóò alábàríkà ọlọ́run mo lè bẹ̀ rẹ̀ mo fẹ́ kọ́lé tí ó jẹ́ léere mo fẹ́ nípò tí ó jẹ́ pòore gbogbo ń máa ń wá ìpátá tó máa jẹ́ nǹkan téèyàn fi máa ń ráyè sí ń rọrùn téèyàn ìgbésẹ̀ mi láti fi wá nǹkan mi lórí rẹ̀ e nǹkan yìí ó ti di nǹkan burúkú tó sì jẹ́ wípé ipa nǹkan kọ̀pọ̀ máa Allah subhanahu wa ta'ala ni ká wá gé e pété àkọ́kọ́ ná kéèyàn bẹ̀rẹ̀ látòrí ẹni tá à ń pè ní ẹbọ ẹbọ ẹbọ ta ni àbúgbọ̀n kankan ni ẹni tó pinlẹ̀ pa nǹkan kankan sí kejì pọ̀ n ti bẹ̀lẹ́ mi ẹ̀ náà ni wípé bùkátà àwọn àwọn tó lè bò ń bí ya rẹ̀ rí ẹn tí bá ń pò ń wá mọ́sálásí tí ń pò ń bá ní gba Ramadan tó tún jẹ́ pé ó tún padà ń gbé ẹ bọ irú ẹni báyìí kìí ṣe mùsùlùmí o irú ẹni báyìí kò sí inú ẹni tí wọ́n ń kọ àwẹ̀ kankan lẹ̀ fún o ó dé ní. bákan náà kéèyàn ọ̀jẹ́ ẹni tí ń wóra wọ̀ láti máa sọ wípé òun lè sọ pé ntí ó fẹ́nìkan lọ́la rèé kéèyàn náà ó sì padà ní àdì ọ̀kan pé ń tẹ́ni ìwí bí ó ṣe rí nu ní tí ọba ti rí kò ní í ṣẹlẹ̀ láyé ní tọ́ba ti rí òun náà ní ó ṣẹlẹ̀ láyé eléyìí nǹkan tó burúkú jáì tó lè mú yàn kó nu ẹ̀sìn ọlọ́run ọba olò náà téèyàn ọba ti túbá lórí rẹ̀ bákan náà kéèyàn gbà wípé ẹnìkan ń bẹ pípé rẹ̀ wíwà pẹ̀lú èèyàn rẹ̀ kọ́ wà pẹ̀lú òun tàbí kí ọmọ yìí ẹ̀ kúrò lẹ́mìí ẹ̀hún tí wàhálà bá dé kóhùn ọmọ pè ṣáájú kóhùn tó pọ̀ lọ́hùn ọba lápẹẹrẹ bíi kéèyàn ò ní fọ́tò ẹnìkan àáfà àwọn ni èèyàn àwọn kan ni alágbára ni èèmọ̀ ni wòlíì ni kíní kan ni kọ́ wá gbà wípé ẹni yìí tí wàhálà bá ti dé ní ọmọ sáré pèpè ẹyẹyẹ kékeré kan ìgbà eléyìí nǹkan burúkú jáì òní bákan náà lábẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì gbà wípé ẹni ìhun tọ́jà àwọn yìí bóyá ṣéwù ni bóyá àfa àwọn ni bóyá kìnnìkan àwọn ni tóun ọba ti rí fọ́tò ẹni yẹn báyìí kọ́ wà nígbèrí òun ò lè rórun sùn yóò wà á máa jílẹ̀ láàrin òru yóò sì padà lọ rè máa forí balẹ̀ fún kíni o fún fọ́tò yìí irú ẹni tí bá ń dẹnu eléyìí wò kìí ṣe mùsùlùmí bákan náà kéèyàn jẹ́ ẹni tí ń tẹyan rìn lápẹẹrẹ torí pé ti ń sọ fáwọn èèyàn ni wípé ń tọ́lọ́hún òdi ẹ̀ mà òun ọ̀wà jí ẹ mà òun náà gbèrè sípò Allah subhanahu wa ta'ala ẹn tí ń tẹyàn rí kéè ṣe mùsùlùmí ẹn tí ń bá ń lọ sọ́dọ̀ rẹ̀ tó náà ń lọ rẹ̀ ewo yẹn rí tó sì gba ti ń bá a sọ gbọ́ òun tọ̀hún kéè ṣe mùsùlùmí mọ́ ẹ bá lọ ń lọ pé òun lọ yín mu sí hàn tí ọ̀gbà ti ń sọgbọ́ tọkàn lọ n ò ní gba irun rẹ̀ fún forty days kò sún gbọdọ̀ má kírun ọ̀hún. bákan náà lábẹ́ bẹ́ẹ̀ bàtú ṣe ṣàlàyé lọ yìí kéèyàn gbà wípé ẹnì kéèyàn máa pẹ́ ti ń bẹ́nu sàárè àdúà duawu ghairila kéèyàn máa pe ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala láti wá jẹ́ pé ìǹtẹ̀yàn fẹ́ nínú àlámọ̀rí ilé ayé fún òun ẹni tí ń bẹnu sàárè ni o ẹni tí ń bẹ́ńbì kan ni o wọ́n pé inú kòtò kan lọ́wà ni o inú omi àgbo kan ni o kéèyàn ò ní àdìọ̀ kan báyìí kó sì máa fi iṣẹ́ ṣe kó sì di òdodo sí ẹ̀mí rẹ̀ ipa nǹkan pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala òun lélẹ́yìn náà bákan náà kéèyàn ò tún wá ní àdìọ̀ kan wípé ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala yìí o ó kó ayé náà kan lọ òun kọ́ ní ń darí rẹ̀ àwọn kan bẹ tó jẹ́ wípé téèyàn ọba bẹ̀rù wọn lẹ́ẹ̀mẹwàá kó tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan èèyàn dáràn gbogbo orú àdì ọ̀kẹ́ yìí náà ee ee mamasi ni kéèyàn ò kíyèsára gán pípọ̀ gbogbo àwọn nǹkan tá à ń pàkíyèsí wá síre bákan náà gbogbo tí wọn bá ti wá pè ní nǹkan tọ́lọ́run ọbọ̀ lọ́wọ́ sí kéèyàn wá tó gba nǹkan yìí náà ń gbà mí bíi kéèyàn ò pé ẹbọ ń gbómi ibìkan wá bíi kó wò pé ẹbẹ ń mú ọsẹ ibìkan wá kó sì wàá di àdìẹ ọkàn wípé déédéé ntọ́lọ̀ ń lè ṣe iná ní nǹkan iná ò ṣe bákan náà gbogbo àwọn nǹkan yìí ó ti bẹ̀rẹ̀ lórí àwọn nǹkan míì àwọn mìíràn sọ pé wọ́n di tí àkàn fóun ẹ̀ ti fi tí àìsàpò bí wàhálà bá dénú ọkọ̀ nǹkan yìí ó gbé bọ́nu yàrá rẹ̀ bí ilé bá ń jó yọ ni bí ọ́fíìsì ẹ̀ bá ń dàrú yọ fi ni ni wọ́n ṣàlàyé fún wípé nǹkan yìí tó bá kò sí aburú tí ó sì ọ ó sì wáá fi ába débi pé tí ọ̀bẹ èrò kan kò sì ní lè jáde ńlé tó fi wáá di pé ọlọ́run ọba àwọn òǹlẹ́lẹ́yìí lódìdí gbogbo eléyìí náà ara àwọn nǹkan tí abisasam padà wàá pàkíyèsí wa wípé a gbọ́dọ̀ papọ̀ máa Allah subhanahu wa ta'ala ẹ̀ńtọ́ dá wa yìí ọ̀dá wa kálí bá a máa sìn lónìí nìkan ṣoṣo ẹ̀ńtọ́ dá wa yìí ọ̀dá wa kálí bá a máa jẹ́ wípò nìkan òun láà máa pè. bákan náà àdábùhù li ghayrillah èèyàn gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ pa ẹran tàbí kéèyàn pẹ́ díẹ̀ ẹni tá a máa pa èèyàn gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ pa fún nǹkan míì àfi fún Allah subhanahu wa ta'ala bíi kí wọ́n sọ fún yàn wípé wàá mú ẹran kọ́ ọ pa ẹran yìí tọ́ ọ bá ti pẹran yìí tán ẹ̀jẹ̀ rẹ̀ lọ gbọ́dọ̀ tẹ̀mẹ́lẹ̀ kó o tó wọnú ilé tuntun yìí àìjẹ́bẹ́ ilé ọmọ gbóná mọ́ kéèyàn ọmọ ṣe gbúrú àwọn nǹkan báyìí kó sì dàdí ọkàn pé bó ṣe rí náà nu kódà tó ń wọ̀ bá ṣe òní ọ̀jẹ̀ wàhálà fún un irú ẹni báyìí ó jẹ́ nǹkan burúkú tó wípé E kìí ese musulumi ọkàn lóhùn kírun ni ọkàn pòhùn gbáwẹ̀ ni kódà kọ́ máa lọ sí eh, jimá níjojú eh, kọ́ máa lọ jimá kọ́ máa pòhùn lọ masalasi kọ́ máa lọ maka bákan náà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní India ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ pípẹ́ ọ̀kan náà ọmọkùnrin kékeré kan ọmọ yìí ọba rí àwọn èèyàn kan tó jẹ́ wípé in táwọn ń sìn tí wọ́n ń pè lọ́lọ́run lọ́dọ̀ tiwọn ó ní àgbọn àgbọn ìwọ̀n wàrọ̀ lú díẹ̀díẹ̀ wọn ó fi bí òwú ṣe bí ojú méjì fún wọn ó fi òwú ṣe bí imú fún wọn ó fi sẹ́nu fún wọn ara gbé e sókè báyìí gbogbo wọn wà ń forí balẹ̀ fún ọmọ ìwá síjà ilé ìṣe wa lè jọ lòun ẹ mà rírẹ hmm. bọ ọsà rapala bí ó ń kálukú wọn ti dorí uh, kodò bó ṣe rapala gbé àgbọnu ní ẹ bá bò ó wọn lé wọn ò rí mú ń bọ̀ pẹ́ tó sá lọ ọwọ́ abọ́ sórí òkè ńlá kan wọn ò lè rókè ìgùn ọwọ́ alẹ́ àgbọn ìmọ́lẹ̀ bágbọn ìsìfọ́pọ̀ ah nígbà tó pẹ́ tó jẹ́ àgbọn ìdáná bá sọ̀kalẹ̀ bí wọ́n ṣe mọ̀nà ọ̀sà di ilé ẹjọ́ nígbà wọn ọmọ ìdílé ẹjọ́ wọn láti máa rojọ́ wípé ọmọ yìí ó ṣe ntẹ́nì kan ò ṣe rí kí wàá ní ta dánwò ìyẹn kan pé ọ̀pọ̀ ọlọ́run ọba àwọn kọ́dà ntọ́ dánwò fọlọ́run ọba àwọn yìí kò sẹ́ni tó lè gbọ́rù rẹ̀ tí ó nífẹ̀ẹ́ ọmọ yìí mọ́ kọ́dà pípasá ni kí adájọ́ àbẹ̀ ìdájọ́ pípa ọ̀rẹ́ ìlú ọ̀dàrú ọ̀gá wọn sáròjọ́ tiẹ̀ báwọn kí ni ìwọ ọmọ ń ṣe ń tẹ ọ́nà ó ní òun kọjá lọ́ntò ebi ń pa òun òun sì ráwọn èèyàn tiẹ̀ díẹ̀ nìkan tiẹ̀ kálukú wọ́n sùn ọ̀gbà agbẹ́nlélé yẹ ẹ má gbọ́n jẹ́ ànìkan kó bóun ṣe bọ́ bi àgbọ́n tó ń gbé àgbọ́n ni òun gbé kọ́ra ìfọ́ tó ń fọmọ́lẹ̀ ni lòun fi ń jẹ́ ní ojú wọn nígbà tó ń yó tán lòun tó kì í ṣe pé bóun kulẹ̀ fẹ́ sá mọ́ wọn lọ òun fẹ́ kí wọ́n dá oúnjẹ ìlégbodò máa ń lọ́wọ́ lòun fi jẹun tó wọ́n jẹ tán ẹ̀ ń wá jẹ adájọ́ gangan wá dorí kodò pé a ṣe é dárú eléyìí báyìí ipe ẹ sì bíán léèrè pé kí ni mo jẹ gbọ́ ọ̀dà náà kò burú kí lọ jẹ àwọn ọlọ́run àwọn ni mm, mm, kí gangan ni tó ń jẹ àgbọn lọ jẹ àgbọn hàn àgbọn ni òun jẹ òun ọ̀jẹ ọlọ́run ọba yín ìfọpọlọ sí é tẹ̀sù ń ṣe é fáwọn èèyàn òun lélẹ́yìí tá a bá tó rọpọlọpọ omi ibì kan ara àwọn èèyàn tí wọ́n tún jálà jà láì mọ iye ọjà wọ́n gba omi inú omi yèyè ẹ wá bù sínú sọ́ọ̀bù tèmi náà ẹ wá sẹ̀kọ́ torí pé obi omi ìbá ti dé báyìí ibi ọmọ tutù ni ẹ alájà ẹ lọ rèé tún ájì yín ṣe o bákan náà gbogbo ẹnì tó ń padà máa sọ wípé tóun bá fẹ́ gba nǹkan kankan láti ibìkan sí kejì òun ò lè rí nǹkan ìgbà àyàfi kí òun ọ̀kọ́kọ́ lọ rèé gbà lọ́dún àtọ́rọ̀ ń kó ayé lé lọ kó wọn wá jókòó lórí odó ní òhò gbogbo àwọn àlámọ́rì pátá tó ń kálukú náà ń wò wípé àbí ń lò ń lè fi ṣe solúsàn sígbèsè ayé òun tó sì jẹ́ pé kò ní solúsọ kankan nù ọlọ́run bá subhanahu wa ta'ala yìí ẹ̀ ń bá so máa ẹ̀ ló kú oríire ìyẹn tó bá kúkú fẹ́ẹ́ ṣe yóò ṣe ìyẹn tí ò fẹ́ẹ́ ṣe gbogbo ayé ò lè jẹ́ ń pa pé kò ṣe kí ló téèyàn wà ní lè so máa kọ́ máa bẹ̀ téèyàn bá ti wá mà pò ń lọ dáàyàn ìyẹn sì dáàyàn fún náà ni kéwọn máa sìn yìí àdánwò ọkàn yàn láyé òdìdí lẹ́yìn èèyàn ti sinmi nìyẹn jaa hadith abi rọrọ hadith mọ̀kọ́rọ̀ tó fi sahih Abu Hurairah àwọn àǹjọ ọ ní ọlọ́gba ìgbà wa hadith wa ọkùnrin kan bẹ tó ní màálù màálù yìí màálù tó tóbi ni lọ́ba fẹ́ máa gun màálù yìí màálù bá yarí ma lọ màálù bá sọ̀rọ̀ wípé innama khuliqtu lil harth ọlọ́run ọba ọ̀dá mi pé kí wọ́n máa gun èmi èmi èé e sẹ́sìn wọ́n ní kí wọ́n máa fèmí roko ni oko ni wọ́n máa fi èmi ro lórí ọ̀bá ni ẹ ẹ gbà ń o hayawanu yatakallam màálù máa ń sọ̀rọ̀ nǹkan kápẹ́yìn ń sọ̀rọ̀ ni ń lágbára ju ń sóhun yìí lọ ọlọ́run ọba ti gbé ànábì gan dìde lórí rẹ̀ tó sàlàyé rẹ̀ kọ́dà àbákiri wa nàtọ́ gbàgbọ́ àdìs àrọ̀ báyìí àwọn àfa àwa bírákẹ́tì àdìs wípé èèmọ̀ máa ń bẹ́ẹ̀ bí àdìs yìí o ẹranko tó jẹ́ màálù ọmọ ntọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó torí ẹ̀ dáhùn pé kí wọ́n fòun roko ni kì í ṣe pé kí wọ́n máa gun òun bákan náà ọmọnàbí ádámà kọ wá dẹ́ntì ọ̀wá mọ̀ntíyàn torí ẹ̀ dámọ́ nǹkan mìíràn ni wá ń ṣe é kí ṣé màálù láwà àpọ̀gbọ́n jù lọ àbò ńlá àpọ̀gbọ́n ju màálù lọ jẹ̀mọ́ ẹ wò ó gbogbo ẹni tó bá lóun kó nǹkan kan sí kọ́ra tí èsì tọ́lọ́run ọba níjọ́ ọlọ́run bá dé tó fẹ́ mú lọ ṣé kò ṣèwé ń gbómọ ni ṣé ò sí àgbómọnú kòkó ni yóò kúkú lọ ajẹ́ pé ní téèyàn ń ṣe tí ń ṣe bí bóyá àbíndán fòun lónìí táìmù tọ́lọ́ ni ètí ìdè ń tiẹ̀ bí táìmù ọ̀rọ̀ bá ti dé báyìí ojú ẹsẹ̀ wọn ọ̀rá yọ kú òun bẹ́ẹ̀ bákan náà nígbà tó tún kú náà gan tán gan ìǹtọ́gbà pé máa ṣàánú yìí gan nígbà wọn ọkọ máa bú ara rẹ̀ oníyàn òun ó bóde tí ọ̀bẹ dún òde òní dáanu níjọ́ tó kú náà ta náà kíní ìkúkú dún wọ́n tún ba lápò rẹ̀ náà níjọ́ náà lọ́hùn ẹ dákun torí Ọlọ́hun ẹ jẹ́ àgbà wípé èèyàn tán sórí ìyọnu ọlọ́run ní kò pa nǹkan pọ̀ bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ tààlà ṣé te bi ẹni tó bá fẹ́ fi pààyàn bẹ́ẹ̀ yóò fi pààyàn bẹ́ẹ̀ ṣé ta yo èyí tó bá fẹ́ jẹ́ èèyàn yóò ń bẹ̀ yóò fi yóò ń bẹ̀ gbogbo ẹ tí pa nǹkan pọ̀ mọ́ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ tààlà náà kì ṣe gbogbo ẹ náà náà ṣe kí o náà náà fi yo fún di eléyìí ẹ̀jẹ̀ á dúró déédéé àwa mùsùlùmí ká má mùsùlùmí pẹ̀lú ọkọ̀ ká dúró déédéé ká dúró lórí ntọ́rọ̀ ọba torí rẹ̀ dá wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ah, ọlọ́run bá ní san àwọn sitasi wa ní ẹ̀sùn olóore o ẹnì kọ̀ọ̀kan wa tí a gbọ́ náà ọlọ́run kọ́má jẹ́kẹ́ ní kọ̀ọ̀kan wa ká kú sórí ẹ bọ́ o má ká mẹ́bọ pẹ̀lú rẹ o àwa tọ́lọ́run ti là kóun bẹ́ẹ̀ má ká tún máa ṣẹ bọ́ o tí wọ́n ti jẹ́ kó yá pé bẹ́ẹ̀ bá ń ṣe Islam kò tún ní kọ́mọ mú nǹkan míì papọ̀ mọ́ o bí mú nǹkan míì papọ̀ mọ́ ọba Islam jẹ́nu kọ́lọ́nkọ́ sànà nìkọ̀ọ̀kan akámọ̀gbọ́ yìí sí àwọn ti ń lọ oríta lọ gbé ó sà àbí tí wọ́n lọ jọ́sìn fún nǹkan mí nìkan ní ẹbọ inshallah taba ní béèrè kan àbáwọn nǹkan mí taba fẹ́ máa béèrè ká máa jùnásẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa ń pè jáde fún wa zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero fifty ninety one fifty eight sixty five láti yàrá bódìjà central mosque òun náà ni ètò yìí ti ń wáyé tí a mọ̀ sí dáwọ́tìlẹ̀ hack ìpèpè òdodo èyí tí wọn ò lù ú àwọn tí a jọ wá sínú ilé agbára alẹ́ tòní afáwà ismail ọ̀rọ̀ àlà ọ̀nbẹ pẹ̀lú wa ṣé abdulrasaq karolo suna àná wa bíi sọ ẹni tí ó tẹ bọ́tìnì àná ni ṣé wa badmus ẹni re usasuwa sulaiman mọ́dúlì awal àwọn ni wọ́n kó wa wá ẹni tó ń darí ètò náà ni sulaiman ibrahim abu ibrahim wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa